pẹ̀lú bí ìfẹ̀míṣòfò ṣe ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń jí èèyàn gbé tígbàgbọ́ sì wà yìí pé àwọn tíjọba ń pè ní báńdíìtì tígbàgbọ́ wà pé Fúlàní apààyàn ni wọ́n ni ló wà lẹ́yìn ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo tó tún jẹ́ alága gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àti gómìnà apá gúúsù Nàìjíríà èèyàn gómìnà Olúwarótìmí Akérédolú ó mà ti sọ̀rọ̀ sọ̀pọ̀rọ̀ sí ìjọba ààrẹ Muhammadu Buhari lọ́sẹ̀ tó kọjá o kódà gómìnà akérèdọ́lù tú àṣírí buhari pé ìwà àbòsí pátápátá gbà ń ló wù fún ilẹ̀ yorùbá kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí akérèdọ́lù máa fi bú buhari tó sọ̀rọ̀ sí ìjọba rẹ̀ o lórí ọ̀rọ̀ kọ́ńtíràtì sísọ ìpọ̀ epo ní agbègbè niger delta tí iléeṣẹ́ nnpc tó gbé fún gbajúmọ̀ ajìjàǹgbara niger delta ni ẹni ìyẹn ọ̀gbẹ́ni gọ́fmẹ̀ntì èpèmúpolò ẹni tó pè yàn mọ̀ sí polo kọ́ńtrátì tí iye ẹ̀ jẹ́ òbítíbitì bílíọ̀nù náírà pé kó máa ṣọ́ ọ̀pá epo ìlànà Akérédolú máa fi èsì sí o wípé ìwà ìníròònú gbáà òun ìjọba àpapọ̀ wù Akérédolú ní pẹ̀lú báwọn ṣe ń pariwo wípé ètò ààbò ilẹ̀ Yorùbá burú látọjọ́ yìí tí wọ́n ń fẹ̀mí àwọn ọmọ Yorùbá ṣòfò táwọn sì dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ láti máa dáàbò àwọn Yorùbá ó ló jẹ́ kàyéfì pé ìjọba Buhari yarí láti jẹ́ kí àwọn Àmọ̀tẹ́kùn lo ìbọn tó sì jẹ́ pé àwọn ọ̀daràn tẹ́fẹ́ kojú ìbọn burúkú ló wà lọ́wọ́ wọn Akérédolú wá béèrè wípé kí ló dé tí ìjọba tí wọ́n lọ gbé iṣẹ́ fún tòǹbòlò tí kò ń ṣe agbófinró tó jẹ́ pé wọ́n á fún láṣẹ láti máa lo ìbọn láti ṣọ̀pá epo ṣùgbọ́n tí wọn ò lè ṣe bẹ́ẹ̀ fún àwọn àmọ̀tẹ́kùn tó ń dáàbò bo ẹ̀mí èèyàn ìyẹn bíi pé ẹ̀mí ọ̀pá epo ó dára ju ẹ̀mí èèyàn lọ. Akérèdọ́lù wá ní ìwà àbòsí pátápátá gbáà níjọba Buhari ń wù yìí tó sì ní kó tètè yíwà padà kó fún àwọn àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá ní àṣẹ láti lo ìbọn. ṣá o ìròyìn tó tún ń lọ ní ìgboro báyìí ni pé àwọn báńdíìtì yìí wọ́n máa múra láti kọlu ilẹ̀ Yorùbá padà o wọ́n ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ń jiyàn gbé tán pààyàn jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti wo bí Yorùbá ṣe gbáradì sí tó àti láti wò bóyá Yorùbá ní agbára wọ́n ní tó bá ti wò pé apá Yorùbá kò kan tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo èyí á fọkàn wọn balẹ̀ pé kò sí ìpínlẹ̀ táwọn ò lè kọlu tí wọ́n á sì máa kọlu àwọn ìpínlẹ̀ míì tó wà ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ ọmọ Yorùbá tó gbà wọn ròyìn àti ọ̀rọ̀ tí Akérédolú sọ síjọba Buhari àti bóyá fọgbọ́n tú àṣírí ẹ̀ pé ó ń gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá yìí ni wọ́n ń pe gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtàwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá láti tètè foríkorí fi kò lókun kí wọ́n sì mọ ohun tí wọ́n á ṣe kó tó di wípé ètò àbúlẹ̀ Yorùbá ò burú kọjá sísọ ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ má gbàgbé o ìwé ìròyìn Yorùbá tòótọ́ gbogbo ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday ló ń jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí igba náírà péré ni bí ẹ bá ní ohunkóhun láti sọ tàbí ẹ̀yin ní ìbéèrè tàbí ẹ fẹ́ polówó ọjà tàbí ẹ̀yin tiẹ̀ ní ìrànlọ́wọ́ kan tẹ́ ẹ fẹ́ ṣe nọ́mbà fóònù tẹ́ ẹ pè ní o zero eight zero five two zero zero nine four two seven yorùbá tòótọ́ agbẹnusọ ọmọ káàárọ̀ oòjíire.